الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته آه، درسنا اليوم إن شاء الله في الحديث السادس من أحاديث كتاب عمدة الأحكام من كلام خير الأنام الحافظ عبد الغني المقدسي رحمة الله عليه حديث والوني أني حديث ولكفة إنه أحاديث ترى عمدة الأحكام إليتي أنك لصوصي تي الحافظ عبد الغني المقدسي تي وان شي اغبي كاليري كولون كو كو شي كيري فون نعم كيا كمتن الحديث بسم الله الرحمن الرحيم وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا شرب القلب إذا شرب الكلب في إناء أحدكم فليكسل سبعة والمسلم أولهن بالتراب ولو في حديث عبد الله بن مغفل رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا ولد القلب في الإناء فاغسلوه سبعا وفروه الثاني وفروه الثامن وعفروه وعفروه الثامنة بالتراب عن أبي هريرة رضي الله عنه قال أو عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا شرب الكلب في إناء أحدكم فليغسله سبعا حديثي راوي الحديث أن تقبى حديثي ولا تود النبوة محمد صلى الله عليه وسلم òun náà ni àgbánú àwọn sọ̀hábí anabi tí a ti ka àdífi rẹ̀ lọ́pọ̀lọpọ̀ alimami abu huraira kọ́lọ́nkọ́ba wa ṣàlékún ìyọnu fún abu huraira àti gbogbo àwọn sọ̀hábí anabi wa muhammad sallallahu alayhi wa sallam abu huraira ń sọ fún wa pé òun gbọ́ láti ọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam tanabi ni idà sharibal kalibu fi inahi ahadikum faliyaksilhu sabaa abu huraira alanabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní bí ajá bá tẹnu bọ igbá ẹnìkan nù yín tó mú mi nù gbá rẹ̀ fálíyàkísílù sábà ìdájọ́ ṣẹ̀ríà ni pé ó di túláàsì kó fọ igbá tájá tẹnu bọ mú mi yìí kó fọ lẹ́ẹ̀méje. wàfíì riwayatin li muslimin nínú riwaya tó wà nínú tírà sahihi muslim àfikún tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé wúlà hùnà biturab kódà kọ́ má jẹ́ pé yọ ká fọ́ lẹ́ẹ̀mejì lásán òfin ni pé nu ẹ̀ẹ̀mejèje yìí àkọ́kọ́ ń bẹ̀ ọ gbọ́dọ̀ fi yẹ̀pẹ̀ kún. وله في حديث عبد الله بن مغفل وله أي لمسلم أيضا رحمه الله تعالى imam muslim tún gba hadithi wá láti ọ̀dọ̀ sahabi anabi mi tí a mọ̀ sí abdullahi ibn mughaffal radiyallahu ta'ala anhu anna rasulallah sallallahu alayhi wa sallam qaal pé jíṣẹ́ ọlọ́run sọ báyìí pé idha walagal kalibu fil ina'i faksiluhu sab'a tí ajá bá tẹnu bọ igbá faksiluhu sab'a ẹ̀ẹ̀méje ní kẹfọ́ wàá firuhu thamina tàbí turab ẹ tún wàá fi yẹ̀pẹ̀ sí ẹlẹ́ẹ̀kẹjọ hadithu yìí ó kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ sínú hadithu yìí tá a bá wò ó fara mọ́ ohun tí à ń bá bọ̀ níjẹ̀jọ́ ń pa pé tí àwọn àáfàá bá ń sọ̀rọ̀ ń pa àtọ̀hárà báwo la ṣe é sè mara wọn tún máa wá sọ fún wa kí ni ntọ́lẹ́tọ̀ láti fi ṣe mara òun nírú omi wo la lè fi ṣe mara ara ẹ̀ náà ni hadithi wa tó ní. idha walaga al-kalbu fi ina'i ahadikum bí ajá bá tẹnu bọ igbá tó mú mi. lafzu méjì ni hadithi báwa bá ṣe rí wájú wa fi lafzin idha shariba bájá bá mú mi tá a gbégbá kalẹ̀ tá a bomi sí i ó lè jómi tá a fẹ́ fi sàlùwàlá ó lè jómi tá a fi wẹ̀ ó lè jómi tá a fẹ́ lò fún but ajá wa dé ọtẹnubọ igba omi wa àkọ́kọ́ ni pé ajá yìí tó bá tẹnubọ gba omi wa tí ò mu nǹkan kan mẹ́ kí ni ìdájọ́ sẹ̀rí à ń parẹ́ tí ọba fi mọ ní pé òun tẹnubọ ó tún mú nu omi wa ó mu gbogbo ẹ̀ tán lápèjúwe fi gbá nìkan lẹ̀ àbómo díẹ̀ nu omi yìí ọsẹ díẹ̀ kù kí ni ìdájọ́ sẹ̀rí à ń pa omi díẹ̀ tó sẹ́kù yìí èyí tó sì mú tán yẹnyẹn tó pé gbá nìkan ló fi ilẹ̀ kí ni ìdájọ́ sẹ̀rí à ń pa agbá yìí gbogbo eléyìí ní anabu muhammad sallallahu alayhi wa sallam ló ṣe lálàyé fún wa ní kúkúrú ni pé ìdáwálaga alwulógo fi lọ́gàtẹ̀lẹ̀ arab ìtumọ̀ ìdáwálaga kẹlìbù tí ajá bá tẹnu bọ ìgbà ẹnìkan nù yín bí ajá bá yọ àwọn rẹ̀ síta bìmùjá ẹnu pé ajá bá ti tó bá ti lè múùfù ahọ́n rẹ̀ nínú omi kan làwọn lárúbá ń pè ní walagal kalib ajá ti ẹnu bọ omi ọyọ àwọn rẹ̀ jáde ọwọ́ àmì àwọn òsọ̀tún omi sósì kódà bí òmu kankan nínú omi yìí sẹ̀ríà ní ìdá walagal kalib fi iná yìí fáksìlúhù sábà ẹnu pé ajá ti tẹnu bọ omi tá a gbé kalẹ̀ tó yọ àwọn síbẹ̀. Si ó ti dèwọ̀ fún wa ká lóru omi bẹ́ẹ̀ nínú ìdájọ́ sẹ̀ríà kọ́dà eléyìí ò nìkan kọ́ ọ wá nu láfùzù míì nínú hadith míì mimma rawahu al-imamu muslim aydan imam muslim náà gbà wá bẹ́ẹ̀ ó ní anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní bí irú omi báyìí la fi ní ìṣeéṣe ká já omi mi kó mu tán yányán ìṣiṣeéṣe kó mu díẹ̀ kó ṣẹ́kù irú omi tájà tẹnu bọ̀ kọ́dà bóyá pé gẹ̀ẹ́kan la já mu bẹ́ẹ̀ ìdájọ́ sẹ̀ríà ń pa gbogbo ntọ́bákù ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam ní fali yorikhu fal yorikhu kọ́ da irú omi bẹ́ẹ̀ nù ni ìdáwàlaga alikalibu fil inahi fal yorikhu nínú riwaya lọ́dọ̀ imaamu muslim kọ́ da irú omi yìí nù ni gbogbo omi tájà bá amúkú ajá àìtún fi ṣe ìbádàmà now abájá wa mú mi yìí tán àbíkọ̀ fi àwọn ọyọ àwọn rẹ̀ síbẹ̀ lásán òun làdífi ní ìdá wàlàgà alikalibu ajá tó ti tẹnubọ omi nínú ìlànà sẹ̀ríà irú omi bẹ́ẹ̀ ò tún ṣe é kọ́ra kìí ṣe omi nìkan lajá yìí kó ẹ̀gbin ló kó dọ̀tí bá al-ina'u igbá tá a gbé kalẹ̀ kọ́ra bí òsomi ń bẹ̀ tájá wa débẹ̀ tó fa àwọn rẹ̀ la igbá ìdájọ́ kan náà ni wọ́n nínú sharia islam bí ajá bá débi pé kò sómi rárá nù gbá yìí o àmọ́ yọ àwọn rẹ̀ ó fẹ́ ọ̀fọ̀ àwọn rẹ̀ la igbá yẹn náà ntí sharia wí náà ni pé ní igbá yẹn ti di dọ̀tí túláàsì ní káfọ̀ àbí nígbà míì ajá orí oúnjẹ lápèjúwe èyíkéyìí owó oúnjẹ ò tó lè kọ́ jẹ́ ọba oúnjẹ náà abọ ni ọba náà gbá ni ajá wa mú ahọ́n rẹ̀ ó fi lẹ ó fi yí oúnjẹ tí ń bẹ nù báyìí oúnjẹ tó ṣẹ́kù náà ti dẹ̀gbìn báyìí ni ṣẹ̀ríà islam ṣe là kalẹ̀ á padà sọ fún wa kí ni ìdájọ́ ìsìláàmù ń pa ajá gan ńgbà tọ́lọ́hún tá nàbí ń ṣàlàyé fún wa ń tá jáfẹ́ nu bọ̀ lásán kí wàá ní ìhà tí sẹ̀rí ẹ̀sìlámù kọ sáwọn tí ń bájá sùn tí wọ́n jọ ń jí tí wọ́n sì jọ ọmọ mùsùlùmí a padà mẹ́nu débẹ̀ yẹn náà but àdìsí wa tá n kà lọ́wọ́ ni pé ìdá wàlágàl kẹ́líbù fi iná yìí ahadikum nípa pé fi kìtàbì tọ̀hárà nípa bá a ṣe ń ṣe ìmára ní ọ̀rọ̀ anagba muhammad sallallahu alayhi wa sallam tá n sọ ohun tí ó ṣe pàtàkì ká máa ń bì ní pé irú omi báyìí kò ṣeé fi mára mọ́ a gbọ́dọ̀ múrú omi báyìí ká fi ṣàlùwàlá a gbọ́dọ̀ múro ń báyìí ká fi wẹ̀wẹ́ ọ̀ràn yẹn kan nínú sharia islam ó ní pé alihamudulilayi ọlọ́run ọjà wo nírú rẹ̀ ń bí bọ̀ téèyàn bá wo àwọn ìlú kan bí wọ́n ń bẹ mọ́ṣáláṣí ajá ò máa rìn káàkiri ń ta irú àwọn tó bá nírú ìṣòro báyìí túláàsì ni bíbì kan wọn ó wà tí wọ́n máa kọ́ àgé wọn sí ni gbogbo àdúgbò tó bá rí bẹ́ẹ̀ gbogbo ìlú tó bá rí bẹ́ẹ̀ òfin òfin islam lélẹ́yìí kọ́ bá amókó ipá gé tá a fi sàlùwàlá kájú síta tájá ọmọ wa fi yọ ma fẹnu bọ yọ ma mumi bẹ àbí wọtọ lajalé pé àgbé tó fi sàlùwà náà lọ ma fi bomi fajá eléyìí ọlẹtọ nu sẹríà islam torí pé gbogbo ntajà bá ti tẹnu bọ òfin anagba muhammad sallallahu alaihi wa sallam tó gbé kalẹ̀ la ń kà fúnra wa yìí oníbàjá bá ti lè tẹnu bọ omi àbófin ahọ́n rẹ̀ láì gbá àbá gẹ̀ẹ́tì ń bẹ́ ńlẹ̀ẹ́lẹ̀ fáksì lùhùn sábà ẹ̀fọ́ igbá yẹ̀fọ́ àgẹ́yẹ̀fọ́ ẹ̀ẹ̀méje kọ́lẹ̀ má jẹ́ àkọ́kọ́ tí a mú ń bẹ̀ ni pé ntí sẹ̀ríà ìsìláàmù bá ní ká fọ̀ sẹ̀ríà èsì ntá àfin ṣe é ntá àkọ́kọ́ gbọ́yé ń bẹ̀ yẹn ni pé ní àṣẹ nǹkan yẹn ti dẹ̀gbìn gbogbo ntí sẹ̀ríà ìsìláàmù bá ní fọ́ọ̀kì ìlúhù ẹ̀fọ́ kọ́ra bẹ́ẹ̀ kan péré ló ní àfọ̀ àkọ́kọ́ ntá mú ń bẹ̀ ni pé àṣẹrù gbá bẹ́ẹ̀ àbírú omi tájà tẹnubọ̀ bẹ́ẹ̀ nínú ìlànà sẹ̀ríà ìsìláàmù ó ti di ẹlẹ́gbìn tá a gbọ́dọ̀ lò mọ́ òun ló fi wá nù rìwáyà mi lọ́dọ̀ ìmáàmù Muslim pé fali yorì kọ́tì ẹ̀dá gbogbo omi tó kù nù ni omi díẹ̀ lajá tẹnubọ̀ omi púpọ̀ lajá tẹnubọ̀ sájà ti tẹnubọ̀ náà fali yorì kuhu anabi muhammad sallallahu alayhi wa sallam lọ́pàṣẹ bẹ́ẹ̀ ó ní ká da irú omi bẹ́ẹ̀ nù. ó tún wá nu rìwáyà míì tí ó tún kan mẹ́lẹ̀ fún wa pé ẹ̀gbin ní ká tẹnubọ̀ omi àbíkọ́ tẹnubọ̀ gbá àbíkọ́ tẹnubọ̀ bọ̀ wa. anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní tuhuru inayi ahadikum nínú láfù mi tuhuru inayi ahadikum idha walaga bi ilkalibu an yaksilahu sab'a tuhuru inayi ahadikum ntó lè sọ igbá àbábọ ẹnìkọ̀ọ̀kan yín tájà bá tẹnubọ̀ ntó lè tó jẹ́ ó di ntọ́ mọ́ òní pé kọ́ fọlẹ́ méje eléyìí náà fi ń yé wa pé ní ẹ̀gbin ní gbogbo ntí ajá bá tẹnubọ̀ ní sariya islam pè eléyìí ni àkọ́kọ́ tí ajá bá wá tẹnubọ̀ igbá ọmú mi ń kò mú mi ń ọfà hàn la sariya ní ká méje kò tún wá fi mọ bẹ́ẹ̀ ó ní ula bí tùrọ̀ kọ́dà nínú òfin ṣẹ̀ríà ìsìláàmù ni pé ó tún wá wáyé pẹ̀ àkọ́kọ́ gbà tó bá fẹ́ fọ lẹ́ẹ̀mejèèje yìí yẹ̀pẹ̀ lọ́kọ̀ fi bẹ̀rẹ̀ kì í ṣe kọ́rọ̀ àǹfọ̀mí fọ̀ lásán lọ́rọ̀ ẹ̀gbin tajá nínú lànà ṣẹ̀ríà islam wùlàhùnà bí tùrọ̀ àkọ́kọ́ fífọ̀ ẹ̀mejèèje yìí ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú yẹ̀pẹ̀ làádàpọ̀ mú mi àbá àkọ́kọ́ da yẹ̀pẹ̀ síbi tí ajá tẹnubọ̀ káwá da omi lé òfin sani pé lákọ̀ọ́kọ́ ìtaaba fọ́nù ẹ̀ méjèèjì yìí ọ̀gbọ̀dọ̀ ní ẹ̀pẹ̀ nù wùlàhùnà biturab tabatun wa wo hadithu abdullahi bin mughaffal gẹ́gẹ́ bí ìṣesí wa a sọ díẹ̀ fún wa ń pa àtàn gbèsè ayé asahabi aljalil abdullahi ibn mughaffal radiyallahu ta'ala bọ́tí ká tó débẹ̀ yẹn. idha shariba alkalibu fi ina'i ahadikum falyaksiluhu sab'a àdìsí ní ìdàṣẹ́ ìbàlìkẹ́lìbù fi iná yìí àhàdìkùn bájá bá tẹnu bọ igbá ẹnìkan nù yín àbomumi ń bẹ̀. a ti sọ fúnra wa ń jẹjọ pé àwọn nùsùsù sẹ̀ríà míì máa mú wa wà táxurujú máxarajal ghalib táxurujú máxarajal ghalib kéèyàn ọmọ gbọ́ yín bíi pé ńgbà tí àdìsí ti ní iná yìí àhàdìkùn igbá ẹnìkọ̀ọ̀kan yín ìgbà tí ìbá sì tèmi bájá tẹnu bọ̀ ọ́ lò kò rí bẹ́ẹ̀ kharaja makharaja al-ghalib wal-qa'ida fi sharia ni pé ma kharaja makharaja al-ghalib la mafhuma lahu àti fúnra wa lápèjúwe rẹ̀ níjẹjọ́ lápá báyìí náà ẹ igbákọ́lájà tẹnubọ̀ lọ́dọ̀ tiwa garawa lọ tẹnubọ̀ sẹ̀ríà ìsìláàmù ní irú garawa yìí náà òfin tó mú igbátajà tẹnubọ̀ òun ló mú garawa torí pé ma kharaja makharaja al-ghalibi fala mafhuma lahu ntí ọba yìí pé ní sẹ̀ríà lò ní pé ntọ́ kọ́mọ̀ torí pé láyà nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam èyí tọ́ kọ́mọ̀ tí wọ́n ń lò fi bomi òun náà nígbà lọ́jà nàbí ọ̀sà pẹ̀jú wọn yẹn fún wọn. àwa tá a gbá ike ni wọ́n ń bomi tiẹ̀ sí ni àgé ló ń bu sí ni àti máa ń sọ example tàgé wa lẹ́ẹ̀kan garawa ló ń bu sí ni gbogbo ibi tájà bá ti lè tẹnubọ̀ nínú omi àtomi àti ntọ́ tẹnubọ̀ yẹn ó di nǹkan ẹlẹ́gbìn ìdájọ́ tómi ni pé fọ́ọ̀lì yorùkù ká da gbogbo omi tó kùnù ìdájọ́ tibitọ́ tẹnubọ̀ òun ni ká ṣe kínni ká fọ́ ọ lórí ẹ̀ méje ẹ̀ẹ́mẹ́jẹ nìkan kọ́ ulahunna biturab àkọ́kọ́ tá a fi bẹ̀rẹ̀ nu méjèèjì yìí ọgbọ́dọ̀ jẹ́ pẹ̀lú yẹ̀pẹ̀. hadithu abdullahi ibn mughaffal radiyallahu ta'ala anhu ọjọ́ hadithu limamu abi hurairah náà radiyallahu ta'ala anhuma tani abdullahi ibn mughaffal radiyallahu anhu nínú àwọn àgbà sahabi anabi muhammad sallallahu alaihi wa sallam òun ni abdullahi ibn mughaffal abdullahi ibn mughaffal ọdún keje lẹ́yìn hijira ló tó tẹ̀lé anabi muhammad sallallahu alayhi wa sallam ní islam tó bá ló tó gba islam ló tó tẹ̀lé anabi muhammad sallallahu alayhi wa sallam ó sì wá dún dáadáa títí tá anabi fi sípò padà àti lẹ́yìn ìgbà tá anabi ò sí mọ́ ó dún dáadáa lórí islam nínú àwọn tí a máa rántí nípa abdullahi ibn mughaffal ni pé tá a bá ń ka nínú alukur'an karim nínú suratu tawba ọlọ́run sọ̀rọ̀ àwọn kan pé àwọn kan ò lẹ́bi nínú islam o bí ogun bá dé bí jihad bá dé tí wọn ò lágbára àti tẹ̀lé yín lọ àwọn wo wàlá alálàdínà uh, àwọn tí wọ́n bá wá bá wà nábì pé kò uh, antahmilahum tani ọ̀ràn wa létí ayé yẹn wàlá wàlá alálà kultala uh, ajidu ma àwọn tí wọ́n bá wá bá ọ pé wà nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam àwọn ò ní ní táàfin ra ẹṣin táàfin lógun à ní ní táàfin ra ọfà bèlè táàfin ra ìbọn wọ́n wá bá wà nẹ́bì sallallahu alayhi wa sallam pé tó àwa náà ṣe tán afẹ́ afẹ́ dá sí tọ́lọ́ àmà àlò ẹ̀kọ́ la fẹ́ kákọ́ mẹ́ ọlọ́run ṣàpèjúwe pé àwọn kan bẹ kì í ṣe pé wọ́n wá ti jókòó ní pé ntọ́lọ́nkún wí àwọn tó lówó ní báwí àwọn ò sì ní káwọn máa sùn wọ́n tún wá bá wà nẹ́bì sallallahu alayhi wa sallam pé anabi dàkúnbọ ọba ní tó lè fi ràn àwa náà lọ́wọ́ àwa náà fẹ́ ṣètò lọhùn ìwà anabi ọmọ wa fáwọn kan gbà ẹ rí gbogbo ntẹ́mi náà ní mo ti mo ti lò fáwọn kan kúntàlá ajiduma ahmelukum alayhi àwọn tí wà nábì ọmọ sọ fún pé èmi náà ní nǹkan tí mo lè fi ràn yín lọ́wọ́ ìní tí mo lè fi rẹsí fún yín ìní tí mo lè fi ra ọfà fún yín dépò tẹ́ fi lọ ṣe jihadu fi sabilillah ọlọ́run wa ròyìn wọn pé tawallaw wa a'yunuhum wa a'yunuhum tafidu mina ad ọlọ́run ní wà nẹ́bí ọwọ́ àrí wọn pé bí wọ́n bá ṣe ń jẹ́yìn padà níbi èsì tó fún wọn yìí wọn ò ní máa yọ pé ọlọ́run jẹ́ ti bá a ṣe ọlọ́run ò ní ẹ̀sìn ọlọ́run jẹ́ ti bá a ṣe ọlọ́run ò lówó tó ń yọrọ fà fún wọn tawallaw a'yunahum tafidu mina ad-dam' wọn ó yẹ́yìn padà wọn máa wá wá mi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ pé ah! a sì ara wọn ni ibn mughaffal radiyallahu ta'ala ara wọn tí a yà sọ̀kalẹ̀ nítorí wọn ara wọn tó torí wọn sọ̀kalẹ̀ wọn ibn mughaffal wọn ò lówó wọ́n sì fẹ́ ṣe tọ́lọ́hún wọ́n tún wá ń bá nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam pé dákun àbí ó rí wa yá lówó ká fi ṣe tọ́lọ́hún àbógun wa ní ká fi ṣe tọ́lọ́hún anábì yóò tún wá sọ fún wọn gbà mí pé tọ́ kò sí o wọn wá ní máa dunnú pé ọlọ́njẹ bára ṣe báríkà wa tawalla o bí wọn bá ti ń yẹ̀yẹ̀ padà wá a'yunuhum wa a'yunuhum tafidu min ad-dami omi ọmọ wa sẹ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lójú wọn ní ti bànújẹ́ ara wọn ni as-sahabiyul Abdullahi ibn Mughaffal

bẹ́ẹ̀ ni ẹ jẹ́ káwa náà gbé gbèsè ayé wa nítorí pé ọlọ́run ló mọ̀ wá irú àwọn ẹni kọ́dà àdéhùn bẹ gbẹ pé ńgbà wọn ti láníyàn dáadáa yẹn ládàá àwọn tọ́lọ lọ́wọ́ fáwọn náà ọlọ́run rí fáwọn náà ọba ṣe bẹ́ẹ̀ àmọ́ wọn lágbára ni. nínú ìtàn ìgbésí ayé abdullahi ibn mughaffal radiyallahu ta'ala anhu abdullahi ibn mughaffal tabatun ka sura al-qur'an al-karim nínú suratul fathi ẹ̀rí ọlọ́run pé àwọn sọ̀hábì kan bẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam izi yubayi'unaka tahta shajara àwọn tí wọ́n ń ṣe bẹ́yà fún wa nabi lábẹ́ igi lọ́jọ́ náà nínú àwọn ashabul bẹ́yà tahta shajara oní abdullahi ibn mughaffal radiyallahu ta'ala anhu. ìtumọ̀ bẹ́yà tó ridwan albẹ́yà tahta shajara nínú ìtàn islam òun ni pé nígbà tí àdéhùn bẹ láàrin àwọn mùsùlùmí láyà nabi wa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ọ̀tá pẹ̀tọ́ ìgbà báyìí ni àwọn wà á wà abẹ́lé ọlọ́run wò bẹ́ẹ̀ bá wá lọ́dún yìí ẹ̀ ní wá lọ́dún tí ń bọ̀ tí wọ́n ṣe oríṣiríṣi nǹkan báyìí anabi muhammad sallallahu alayhi wa sallam ní kúkúrú anabi jáde láti lọ́ọ́ ṣe umra nílùú mẹ́kà lẹ́yìn gbàtà anabi ti dé madina bí wọ́n ti wá gúrò pa anabi ń bọ̀ lójú ọ̀nà wọ́n rò pa anabi ń bọ̀ wá já àwọn lógun ni anabi wa torí eléyìí láti fi hàn wọ́n pé ní àbá ti jà wá anabi wa ran usman bin affan radiyallahu ta'ala anhu pé kọ́lọ̀ wí fún wọn pé umra la ṣe o àbá ti ìjà wa ọwọ́ àtúgbà tí ó yẹ kí Usman ó ti padà wá bá nàbíyà Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí yẹn ti mọ rúrin tí ó rìn tí ó fi lọ tí ó fi bọ̀ Usman wá dé làwọn kan wá ń kárẹ̀ rúmọ̀ pé wọ́n ti pa Usman maka anabi ní bàbá wa rí bẹ́ẹ̀ kọ́dà bá àbá ti jà wá gbogbo yín kò sẹ́mi ó múra àjà wá àmọ́ ta ló ṣe tá àti fẹ̀mí rẹ̀ jẹun náà níbi tá a dé yìí ẹnìkan ló wá tá wọn ti gbẹ̀mí rẹ̀ yìí lóòótọ́ ìmúra àjàrà àmọ́ tá ń ṣetán láti fẹ̀mí rẹ̀ dìtọ̀ lọ́hùn ara àwọn tó dóńjọ yẹn ní abdullahi ibn mughaffal radiyallahu ta'ala anhu bá a ṣe ń kàtà abdullahi ibn mughaffal lónìí àtàwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ ń jọ yẹn ara wọn ni jabir bin abdullahi radiyallahu ta'ala anhuma bá a ṣe ń kàtà radiyallahu ta'ala anhu bá a ṣe ń kàtà wọn lónìí tá ń bẹ lọ́nkọ́lọ́wọ́ yọnu fún wọn ní òfin dákìyàn máa ṣàbùrú bẹ́ẹ̀ bá kàtà yìí nù ìtàn islam ibẹ̀ náà látún ti máa kà á pé kọ́dà àwọn tó sápa mọ́sábẹ́ rànkúnmi wọn ń jọ náà ìtàn tí wọn náà ń bẹ ńlẹ́dọ̀ ni ńgbà tọrọ di pé ẹ máa ta ló ṣe tán ta ló fẹ́ fẹ̀mí rẹ̀ jinlẹ̀ ta ló fẹ́ fẹ̀mí rẹ̀ jin gbogbo ńtọ́ bá ṣẹlẹ̀ nítorí Usmanu tí wọ́n múlẹ̀ tí wọ́n pa yìí à ń pẹ́ nìkan ní jẹ́dùbọ́n kọ́ìs à ń kàtàn tiẹ̀ náà lónìí inú àwọn tó lọ lè dúró bígbà tó fẹ́ tọ̀ wá sápamọ́ sẹ́yìn rànkúnmi rẹ̀ títí wọ́n fi parí bẹ́ẹ̀ àfa nàgbà Muhammad sallallahu alayhi wa sallam so ní kúkúrú ni pé ìtàn abdullahi ibn mughaffal abdullahi ibn mughaffal ó wá ṣẹ̀mí lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam ó fi di bí ọgọ́ta ọdún lẹ́yìn ìjírà anabi sallallahu alayhi wa sallam ni abdullahi ibn mughaffal ló tó sípò padà kọ́lọ́nkọ́ aṣàlékún ìyọnu fún àti gbogbo àwọn sọ̀hábì anabi muhammad sallallahu alayhi wa sallam abdullahi ibn mughaffal ó hadithi wa ó ní òun náà gbọ́ta anabi muhammad sallallahu alayhi wa sallam ní idha walaga al-kalibu fil tí ajá bá tẹnu bọ fil ina'i mutlaqan èyíkéyìí ìgbà yòówù tó bá wulẹ̀ wò kọjẹ́ ìgbà tiẹ̀ ni ìgbà tẹlòmíì ni idha walaga al-kalbu fil ina'i ẹ̀rí pàdé ìsìtà alákọ̀ọ́kọ́ wa muqayyad fi ina'i ahadikum ìgbà ẹnìkan nù yín àmìlẹ́yìn ọwọ́ mutlaqan idha walaga al-kalbu fil ina'i ìyẹn ni pé ọjẹ́ gbà tiẹ̀ ọjẹ́ gbà tẹlòmíì ọjàgé mọ́sálásí tiyín ọjàgé mọ́sálásí bòmíì gbogbo ntí agbábá ti tẹnubọ̀ nínú sẹ̀ríà Islam ó ti dẹ̀gbin ìdájọ́ sẹ̀ríà fàksìlúhu sábà ẹ̀fọ́ lẹ́ẹ̀meje wà á fìrúhu sàmínàta bìtùrọ̀ kọ́dà fi yẹ̀pẹ̀ sí ẹlẹ́ẹ̀kẹjọ. abdullahi ibn mugafali ó ní ẹlẹ́ẹ̀kẹjọ ǹjẹ́ eléyìí ń túmọ̀ pé ní ẹ̀ẹ̀meje ká fọ ìgbámọ́ ẹ̀ẹ̀mẹjọ ni àbí kí ni túmọ̀ eléyìí. ìtumọ̀ ti hadith abdullahi ibn mugafali wí kò yàtọ̀ fún hadith abu huraira abu huraira ní èyí tó ń gbọ́ ni pé àtìlúhù sábà ẹ̀ẹ̀mejì ní ẹ̀fọ́ ibn mughafali wa nara tóun tó gbọ́n tóun bóyá abu rẹ́yìrà ọgbọ́ ò ní pé àfìrúhù sàmínátà bitturab ẹ fi yẹ̀pẹ̀ sí ẹlẹ́ẹ̀kẹjọ ìtumọ̀ ẹ̀ ni pé gẹ́gẹ́ bí àdìsá abu rẹ́yìrà tala kọ̀kọ́ bẹ́ẹ̀ bá fẹ́ bẹ̀rẹ̀ tí abu rẹ́yìrà ní ulahunna bitturab ìyẹn ni pé yẹ̀pẹ̀ ni ẹ kọ́ fi bẹ̀rẹ̀ ibn mughafali túmọ̀ hadith tiẹ̀ ni pé bẹ́ẹ̀ bá fi yẹ̀pẹ̀ tẹ́ bu yẹ̀pẹ̀ bá fẹ́ fọgbá nísìnyí tá a kọ́kọ́ da yẹ̀pẹ̀ tá a fi yẹ̀pẹ̀ sí ibi gbá yìí bí ìgbà tá a fọ̀ lálá kọ́kọ́ nìyẹn lẹ́yìn ìgbà yẹn la ṣẹ̀ṣẹ̀ wàá bẹ̀rẹ̀ sí máa da omi sí láàmú wa kà ení èjì ẹ̀ta ẹ̀rin ló fi pé méje ẹ̀rí pé bàbá ka pọ̀ pẹ̀lú yẹ̀pẹ̀ tá a fi bẹ̀rẹ̀ ó di mélòó ó di mẹ́jọ ìtumọ̀ afiruhu thaminata ayé almarata thaminata biturab ìtumọ̀ hadithi abdullahi ibn mughaffal nìyẹn. afiruhu ah, thaminata biturab ntí àwọn onímọ̀ ń pe irú hadith abdullahi bin mugafali òun ni wọ́n ń pè ní ziyadatu thiqa ziyadatu athiqa nínú àwọn onímọ̀ ulum alhadith aw fi mustalah alhadith hadith anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tá a bá rí oríṣiríṣi èèyàn tó gba hadith wa látọ̀dọ̀ anabi lamẹ́yìn ọgbà wa làkàṣègbè náà gba tiẹ̀ wa àwa wò gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé fúnra wa pé ní anabi muhammad sallallahu alayhi wa sallam gbogbo ọdún tó lò láyé ní sọ̀rọ̀ táwọn sọ abẹ́sí ń dè mọ́lẹ̀ ìmọ̀ ṣe é ṣe ń gbà mí pé pé ní bá a ṣe jọjọ́ kó nu mọ́sálásí yìí lásán bá a bá dìde ta ní káwọn méjì ó rìpíìtì níta bá sọ ń bì í ní tí wọ́n sọ lè yàtọ̀ díẹ̀ síra wọn wọ́n sì jọjọ́ kó ń bì í náà ni. níma ẹlòmíì ó irú àfẹ́rù sámìnà bìtọ̀rọ̀ bìtà wíì nísìnyí bóyá ẹlòmíì ronú lọ ń bì kan ńgbà tá a sọ ilé yìí kọ gbọ́ ńgbà ẹni tí ń bẹlẹ́gbẹ́ rẹ̀ òun sì òun gbọ́ ń gbà tá a wí yẹn òun sọ pé ah, èmi gbọ́ kọ́dà àwọn tó ní ẹ̀ẹ́kẹ́jọ́ o ká kíni ká fi sí àwọn àfáà wa máa ń pẹ̀lú nǹkan báyìí ni àlékún tí ọba bá hadithi táwọn ẹlòmíọ́ gbà wá oríṣi ọ̀nà mẹ́ta ló pín sí tá a bá kó àwọn tó gba hadithi kalẹ̀ ẹni ìgbà hadithi tiẹ̀ kalẹ̀ ẹni ìgbà tiẹ̀ ẹni ìgbà tiẹ̀ àwa kọ̀mpíà mẹ́tẹ̀ẹ̀ta tá a wá rí pé gbólóhùn nǹkan méjì ó lé nu ti ẹnìkan wí sí tàwọn yòókù oríṣi ìran mẹ́ta ni máa jẹ́ gbogbo ẹ̀ lónídàájọ́ nu uh, ulum al-hadith aw fi mustalah al-hadith àkọ́kọ́ ni pé ziyadatu da'if ẹni tá a mọ̀ pé ní uh, ìgbọ́rọ̀ rẹ̀ ìhà nǹkan rẹ̀ ọ̀lẹ̀ tó pé ní bọ́bá gbọ́ nǹkan gbà míì bàbá ni ó tún wí bọ́bá ké nǹkan mẹ́rin la wí agbára káká ni ó fi rí méjì wí bírò eléyìí bá ń sọ fún wa pé ní òun gbọ́ àlékún kan tá a wá bí ẹni tó ṣe pé bọ́bá gbọ́ nǹkan ọgọ́rùn-ún bàbá bí lọ́gọ́rùn náà yóò rí wí tẹ́ni tó wí ọgọ́rùn yìí ò má lékún ìwá àmẹ́ni tó pé ní bàbá gbọ́ nǹkan mẹ́rin agbára káká ní èrí méjì dá padà òun wá lóun gbọ́ òun gbà lékún kan tẹ́ni tí làákà ìjẹ́ mú bèrèbèrè yìí ọ̀gbọ́ òun làwọn afá pè ní munkarul hadith ayi nti mazadahu da'if wa khalafa bihi thiqat ma khalafa bihi asikọt àwọn tí làákàyè wọn dúró tí wọn bá gbọ́rọ̀ tí wọn yé tètè gbàgbé ńgbà táwọn bá gba àdéhìí wá pé iye báyìí ni anabi wi sallallahu alaihi wasallam tẹnìkan wá ní àwọn mọ̀tò gbọ̀n kankan wọ́n wá wo bó ló ṣe rí sínú ẹni tí máa gbàgbé ọ̀rọ̀ ni sínú ẹni tí làákàyè rẹ̀ mú bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ tó bá yẹ pé ní kò sínú ẹni bẹ́ẹ̀ tó wá àwọn tí àmọ̀ sí àwọn tí tẹ́sẹ̀ wọn rìn lẹ́ ń pa kagbà hadith anabi muhammad sallallahu alaihi wasallam eléyìí ni wọ́n máa ń pè ní kíni almunkar hadithun munkar ìgbà mi ń bẹ tí ó ṣe pé ní ẹni tí olóhùn gbọ́ àlékún yìí òun náà ní jẹ́ dọ̀ọ́yìfò kò ní jẹ́ ni tí òun náà lẹ́ ń payé ha hadithi àmọ́ ẹ̀rí pé ní mímọ ṣe dọ́pútù hadith mímọ ha hadith anabi muhammad sallallahu alayhi wa sallam àbọ̀rọ̀ táwa náà bá ń gbọ́ àlè ṣe déédéé ń parẹ́ ẹnìkan ọmọ rí sọ́jẹ́ nìkan lọ ntọ́ bá ṣe pé ní awo ẹni tó mú àlékún yìí wá òun náà ṣe dọ̀ọ́yìfò síkọ̀ lòun náà àmọ́ khalafa bihi man huwa awthaqu minhu خالف به من هو اوثق منه àwọn tí làákàyè tí wọ́n mú ju tiẹ̀ lọ àwọn tí wọ́n ma àdìsí sọ ju tiẹ̀ lọ ńgbọ́ bá ti lè takò wọ́n yẹn hadha yusamma bil hadith ash-shadh al hadith ash-shadh wa huwa aydan min min min ad-da'if al hadith ash-shadh naw'un min anwa' al hadith ad-da'if irú ìran kẹta wa ni hadith tiwa yìí n ta bá rí i pé ní ẹni tó mú àlékún yìí wá fi kọ́ lòun náà. ẹnití làákà ìrì mú bẹ́rẹ́bẹ́rẹ́ ni àwa wo pẹ̀lú gbogbo ń táwọn ẹsẹ̀ kóòtù yòókù tí wọ́n mú wa kò sí ntọ́ kó àmọ́ tí ẹ kà sàlékún nǹkan míì tí àwọn ò rántí ni eré ilé ni wọ́n ń pè ní kẹ́ni ziyadatu athiqa ziyadatu athiqa wal hukmu anna ziyadatu athiqa maqbulatun ziyadatu athiqa makubula abdullahi bin mughaffal nínú àwọn sikọọtù ni nínú àwọn tí làákà yìí wọn mú tí wọn máa sọ àdìtà nàbà muhammad sallallahu alayhi wa sallam ni òun ni pé bí abdullahi bin mughaffal ṣe gbàdìtì yìí wá àlékún tó wà nù hadith tiẹ̀ yìí a gbọ́dọ̀ gbà wọlé kún èyí tí Imam Abu Hurairah tí ó gbà gẹ́gẹ́ bí ìlànà ulumul hadith kọ́lọ́nkọ́ san wá fáwa ní ẹ̀sán dáadáa. naam idha walaga al-kalbu fil ina ká padà sórí hadith wa ajá gẹ́gẹ́ bá a ti ṣe wí sharia Islam nínú àwọn ẹranko tí Islam tó discourage wa láti máa súnmọ́ àbí láti máa wá gbé rárá ọ̀làjà wa gbogbo wọn tó bá jẹ́ mùsùlùmí nínú àṣà tí ó yẹ kí mùsùlùmí ó jìnà sí òní kí mùsùlùmí ó fajá ṣe fáàrí àwọn kan tí wọn ṣe ẹlẹ́sìn islam ni máa ṣe bẹ́ẹ̀ àṣìwárí lónìí ẹlòmíì alátara ti ń wo nínú fíìmù òun náà wá ń lọ ọ̀rajà ń gbájá sílé ọwọ́ aṣọ ajá dọmọ kọ́dà ẹlòmíì ó oúnjẹ tá lọ́tọ̀ gbogbo eléyìí kì í sàṣà mùsùlùmí kéèyàn ó sì jìnà sí nígbàtà nabi sallallahu alaihi wasallam tó sọ débi pé bájá bá tẹnubọ gbá lásán kéèyàn fọ lẹ́ẹ̀mejì sẹ́ni pé èèyàn fẹ́ dá wàhálà sí rẹ̀ lọ́rùn ìwọ tó ọ̀rá jálé ìlú lọ́fẹ́ wàá máa fọ abọ́ rẹ̀ nulẹ̀ tó pé ní ò lè ajá pé ọmọ tẹnubọ nǹkan nu tó gbélé nípa báyìí ni pé islam ó discourage àwa mùsùlùmí láti pé ká máa ṣe kíni ká máa wá mú ajá kí àfi oríṣi ajá mẹ́ta péré ni islam yọ̀ǹda fún wa ọwọ́ anu hadith anabu muhammad sallallahu alaihi wa sallam anabi ni mani takada kalban illa kalba saydin aw zar'in aw maṣiyatin anabi ni sallallahu alayhi wa sallam láti lè ṣe ìdẹ̀kùn fún yín bọ́bá yìí pé ní ẹni ìdè ajá láwọn ọ̀nà mẹ́ta kò burú ẹ sì má jẹ́ ojú ẹnu ọ̀nà mẹ́ta yẹn lọ. kálíbù sọ́ìdìn ẹni tí bá máa dẹ̀gbẹ́ tọjọ́ lọ́dẹ sẹ̀rí ẹ̀sìláàmù yọ̀ǹda fún kọ́lájà tí ọmọ fi dẹ̀gbẹ́ àmọ́ kí ni sẹ̀rí ẹ̀sìláàmù pẹ̀lú àwọn ajá bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ kalbun muallamun ajá tá a kọ́ lẹ́kọ̀ọ́ ajá tí ọba tí mùsùlùmí ọba máa fi dẹ̀gbẹ́ kí ni ṣẹ̀ríà pé ó gbọ́dọ̀ jẹ́ kalbun muallamun ajá tó lẹ́kọ̀ọ́ kí ni túmọ̀ ajá tó lẹ́kọ̀ọ́ ni pé kìí ṣe pé ajá tí olówó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ máa fi kùn mọ̀ gbá ehoro tó bá pa lẹ́nu rẹ̀ kó tó jù lẹ̀ ajá tá a bá kọ́ débi pé ní bọ́ba ti mú nǹkan ibi tó mú tó mú kalẹ̀ síbẹ̀ náà lólówó rẹ̀ ó wà ní máa jẹ́ dáàbọ̀ kọsọ di Jifa kótó di kolo rẹ wá bá gbogbo ẹ̀yin tẹ ẹ bá ń dẹgbẹ ajá tẹ ẹ bá di pé ní bọba ti mú ẹran yọ jẹ dìdajì ẹ mọ wá pé sẹrí ayọǹda pé ẹ máa mú ajá ọdẹ irú nǹkan báyẹn gbọ́dọ̀ jẹ mọ ti di jífa nínú àwọn ẹ̀kọ́ ni pé níbi yẹn bá fẹ́ ṣe rìsáàlù tó fẹ́ rán ajá rẹ lọ pa nǹkan ó gbọ́dọ̀ ṣe awokẹ́lìbù zarin àbẹ̀yẹn wà nù oko àgbẹ̀ tí ń dáko bóyá ní ìdí kan sí kejì ó ní ìdí àti máa fajá dẹ́rù ba àwọn ẹranko kan àbáwọn kankan kí wọ́n máa bá a sọ irúgbìn rẹ̀ sẹ̀ríà islam yọ̀ǹda fún un. awokẹ́lìbù màṣíyàtìn àgbẹ̀ náà lélẹ̀ ìbáwí àgbẹ̀ tí èsì àgbẹ̀ olóko àmàgbẹ̀ tí ń darán jẹ́ tọ́lẹ́ran lóko àbẹ́yẹ ni àbí gbọ̀ǹkan yòówù tó ní lóko àwọn oríṣi ẹranko kan gbọ́n bá sì ti gúra ajá wọ́n sá fáwọn tí ń sìn yìí sẹ̀ríà ìsìlámù yọ̀ǹda fún rẹ̀ ní báyìí náà kó ṣe kíni kó ní ajá àmọ́ ká wá sọ ajá di tájọ́ máa sùn tájọ́ máa jí nulẹ̀ sẹ̀ríà ìsìlámù kọ̀ torí pé gbin ni sẹ̀ríà ìsìlámù pàjá. now gẹ́gẹ́ bí n tá a wá ń sọ yìí ẹni tí sẹ̀ríà ìsìlámù wá yọ̀ǹda fún pé kó lájá ń dẹdẹ ni oko ní ti ń lò ni àwọn ẹranko rẹ̀ ní sọ ni ǹjẹ́ ìdájọ́ ìdàwálàgàl kálíbù fi ìnáyì bájá bá tẹnubọ gbẹ ẹnìkọ̀ọ̀kan nu yín kọ́fọ̀ lẹ́ẹ̀meje ìjọba òun náà wí bí naam ọba wí kódà bí sẹ̀rí ẹ̀sìláàmù bá yọ̀ǹda fún ọ pé kó o mú ajá ọgbọ́dọ̀ wá jẹ́ kájá yìí ọ ní àlà nípa báyìí irú ẹni tí sẹ̀rí ẹ̀sìláàmù yọ̀ǹda fún ṣe abọ́ ta ajá fún un lọ́tọ̀ mọ́ wàá jọ jẹ́ pé n tó fi sàlùwàlá àbí n tí ó fi lò fún nǹkan ẹ̀sìn òun náà làwọn ọmọ rẹ̀ tó máa fi bomi fájá èèwọ̀ ni tọ́ba ṣẹlẹ̀ báyìí ìdájọ́ ṣẹ̀ríà lẹ ti gbọ́ yìí fàksìlúhù sábà ó di dandan káfọ́ lẹ́ẹ̀méje ulahunna àkọ́kọ́ náà méjèèjì yìí bi turab ọgbọ̀dọ̀ tó níyẹ pẹ̀lú. ulahunna bi turab àwọn kan náà àwọn tí islam ò yé níjọ́hun. wọ́n wá gbọ́rú hadithi wọ́n ní ah, ah, àwọn mùsùlùmí yìí dé ulahunna bi turab yẹpẹ́ tún ti jẹ́ ń bi pé ajá tẹnubọ ìgbà wọ́n wá sọ̀sọ́kúsọ lọ gbáà pé irú ọ̀rọ̀ wo ni ẹ̀pẹ́kun ti jẹ́ ẹ̀ tó ń dọ̀tí ẹ̀ sallallahu alayhi wa sallam lóde òní ni làákà ìwọ́n tó wá sí atibul hadith modern medicine lónìí ó ti wá fi yé wa pé ìlànà ìṣègùn lóde òní ìlànà àwọn doctors ó ti fi yé wa pé àrùn kan bẹ́ẹ̀ ń bi tọ́ ajá tí wọ́n ti ṣe ìwé tí wọ́n ṣe ń tíra lónìí tó ṣe pé ní gbogbo bi tí ajá bá fi ẹnu bọ̀ táwọn yìí bá fi lè débẹ̀ ọ̀nà ń pè ní dá olùkálàb wọ́n ní ntọ́ lágbára jù láti lè pa ìfẹ́tì ìtọ́ ajá tó bọ́ sínú nǹkan yìí kò sí ntọ́ tó yẹ pẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam o ti sọ léyìí kalẹ̀ láti ntọ́ ti jẹ́ gbẹ̀rún ọdún lọ àwọn ṣẹ̀ṣẹ̀ wá wádìí wọ́n ẹ̀ṣẹ̀ máa òní ni sallallahu alaihi wa sallam ni pé gbogbo ń tà wa muhammad sallallahu alaihi wasallam bá wí àyọkú òsín nọ́ọ̀rọ̀ ànábì kámọ́ wàá rò pé àbá ń se tá nàbí ní wùlàhùn nàbí turab ẹ fi yẹpẹ̀ fọ́ Kama wàá ronú pé ok èmi náà lè fọṣẹ fọ́ àbí mo lè wá kóńtà àbí nkankan yóò tiẹ̀ lágbájú yẹpẹ̀ lọ even modern medicine lónìí jẹ́ ó yé wa pé etí ń bẹ nù ọtọ́ ajá tó lè kó ìnira bá wa tí sẹ̀rí àfẹ́ ká jìnà sí kò sí ń tọ́ lágbára láti mú kó òtójú yẹpẹ̀ lọ àwọn nǹkan yòókù náà try o àmọ́ èyí tó tó láti lè fọ ọmọ yẹnyẹn tí òfin ní ẹni ìfẹ̀tì máa wọn ní òsèyí tó tó yẹ pẹ̀ mẹ́ sallallahu alayhi wa sallam nípa báyìí àwọn àfáà náà sì ti wá sọ kalẹ̀ pé ní sáà nẹ́bí sallallahu sallam káwọn tiẹ̀ tó máa ti mẹ́tìtì ó wí lóde òní àwọn àfáà ti gbé kalẹ̀ pé sáà nẹ́bí ti ní yẹ̀pẹ̀ ní àfihàn náà ẹnìkan gbọ́dọ̀ ro làákà ẹ̀kọ́ wa pé ní ọ̀sẹ̀ kúńtà ní fífọ ìgbà tí ajá bá tẹnubọ̀ kí ló dé ọjẹ́ bẹ́ẹ̀ wọ́n ní torí pé ní anabi muhammad sallallahu alayhi wa sallam ó ti ṣe náà sùn lórí pé أولاهن بالتراب أو عفروه الثامنة بالتراب يكبر نيفي نيفي فو wọn àwọn tiẹ̀ wá mẹ̀dítà nẹ́bí fi ní ká fi yẹ̀pẹ̀ fọ́ àti ẹ̀mẹ̀dí rẹ̀ ara ashadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah tá à ń wíńdí ojúmọ́ mo jẹ́rìí pé kò sọ́lọ́hún tá a gbọ́dọ̀ sìn àfọ́ ọlọ́run ọba kan ṣoṣo àti pé anabi muhammad jíṣẹ́ ọlọ́run ni ara shahada kó jíṣẹ́ ọlọ́run ni oníkàgbọ́ gbogbo ń tọ́ bá wí ni pé a gbọ́dọ̀ wá pé ní àwọn òlò yẹpẹ o ọ̀sẹ̀ kóńtà àbọ̀sẹ̀ ṣọ́ọ̀fù lálọ́ lálọ́ láti lè fi fọkàn ní túláàsì àgbọ̀dọ̀ ló yẹpẹ ni kọ́ńtì ẹ̀ tó wá rí lóde òní pé àsọnídìí tànà bìbí dákọ yẹpẹ sallallahu alayhi wa sallam. òun làwọn afáàfin gbé kọ́ ìdàkalẹ̀ pé ní alistinbat káfí ọgbọ́n mú nkankan nínú nasu ìdá àádà ala bí ibi tọ́lín aw taksisin fahuwa mardud alistimbatu إذا عاد على النص بإبطال أو تخصيص فهو مردود gbogbo ntí a bá ti lè ronú pé a lè rìn lọ́nà báyìí náà tọ́ba tako nẹ́sù ọlọ́run tọ́lọ́run wí àbá nàbà muhammed sallallahu alayhi wa sallam bá wí fahuwa mardud irú nǹkan báyìí à nílò kádà padà fún gbogbo ẹni ọba múru mọ̀ràn bẹ́ẹ̀ wá ni pé wùlà hùn nàbì tùrọ̀ bìtá nàbà muhammed sallam wí yẹn tú láàsì yẹpẹ́ gbọ́dọ̀ wá ń bẹ̀ ni nínú tí a tún fẹ́ sọ nípa ọ̀rọ̀ ìdáwọ́lága alikalibu fi iná yìí ahadikum òun ni pé alikalibu lédè Lárúbáwá ajá tá a mọ̀ táwa ń pè lájá ń bì Lárúbáwá ń pè lájá but gbogbo ẹranko tó bá lè tó bá lè kó aburú báyàn bíi ni bíi nkankan ni àwọn Lárúbáwá tún máa pè ní kíni wọ́n tún máa pè ní kalibu ló mú eléyìí làwọn afáàfin wa wò pé ńgbà tá a nàbì sallallahu alaihi wasallam ní idha walaga al-kalbu fi ina'i ahadikum ǹjẹ́ bá wọn bá ṣe pé nírú àwọn ẹran yìí náà ni wọ́n tẹnu bọ gbá tí ìsàjá sáfà àwọn náà lẹ́ẹ̀méje ni kò rí bẹ́ẹ̀ torí pé ní anagba Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí ń bá wọn sọ̀hábẹ́ sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ pẹ̀lú wọn lọ́nà tí wọ́n gbàgbọ́ yé alikẹ́libù ń tà wá lónìí òun náà lànàgbà Muhammad sallallahu alayhi wa kọ̀ fún wọn jọ yẹn pé tó bá tẹnu bọ̀ nípa báyìí gbogbo oríṣi ẹranko yòókù tó bá tẹnu bọ abọ́ wa abọ́ tá a fi ń tá a fẹ́ fi sàlùwà láǹtà báyìí fi sin kankan ni ìdájọ́ káfọ́ lẹ́ẹ̀meje kò sí fún ajá nìkan ni. eléyìí tó sì jẹ́ kíta ajá orí bẹ̀ la sọ fún wa alákọ̀ọ́kọ́ pé ní ń fi ń yé wa pé ní ọlọ́run gan ní ẹ̀gbin lajá ká sì jìnà sí i àyàfi lọ́nà mẹ́ta péré tí sẹ̀rí àsìláàmù yọ̀ǹda fún wa pé bàbá fẹ́ májá ọdẹ ni afẹ́ májá tá a máa fi sọ oko wa ni àbájá tí a máa fi sọ ọ́ àwọn ẹranko ẹran ọ̀sìn wa eléyìí mẹ́tẹ̀ẹ̀ta tí sẹ̀rí ayọ̀ǹda fún wa tó bá tiẹ̀ lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta ìwọ mùsùlùmí jìnnà sí ajá bíyàn bá sì lóun fẹ́ràn ẹranko ní pé ẹlòmíì ọlọ́run máa da bẹ́ẹ̀ tó ṣe pé ní máa wù kọ́ máa rí ẹranko kan tí ó máa bá ṣe tí ó máa gbé lọ́wọ́ sẹ̀rí islam fààyè lẹ̀ lọ́nà wo anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ wo tẹ́ ń rí yẹn musu anabi ní innaha mina tọwafina aleikum wa tọwafat anabi nínú àwọn ẹranko tọ́lọ̀ ń ṣe fún yín pé kọ́ máa yípo yín kẹ́yìn náà máa yípo rẹ̀ lólógbò wa kọ́dà sẹ̀ríà islam ni pé bá a ṣe ní bájá bá tẹnubọ gbá ká máa fọ́ lẹ́ẹ̀mejì yìí bólógbò bá mu gbogbo omi wa ìtọ́ bá mu kù ká tún fi sàlùwàlá. innaha mina tawafina aleikum wa tawafat anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ni pé ntọ́ bá yẹ pé ní ti máa wù ó ní pé kò ń sá máa fọwọ́ ra ẹranko bí wọn náà bá fẹ́ rú bẹ́ẹ̀ lọ wá ológbò kékeré kan máa gbé kí eléyìí ò burú nù sariya islam nípa báyìí eléyìí ni àlàyé ń pa hadithu abi hurairah radiyallahu ta'ala anhu àti hadithu abdullahi ibn mughaffal radiyallahu ta'ala anhu aidan wa sallallahu wa sallam wa barika ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. a dúpẹ́ fún ọlọ́run Ah, kọ́lọ́nkó bá san àwọn dókítà alẹ́sàn dáadáa jazakumullahu khaira ah, kí ó tó di pé a mú ìbéèrè gẹ́gẹ́ bí àkíyèsí tí a sì sọ nígbà tí ìdánilẹ́kọ̀ọ́ yọ kọ́kọ́ máa bẹ̀rẹ̀ ipe mọ̀hádọ́rà kọ́ ni bíbà yìí tí a ń wá ilé kéwu ni òǹkálukú wa ń wá ní ti sì ń bẹ ní ètò ilé kéwu òun náà ni sùúrù tí ò lè jẹ́ pé lẹ́yìn ọdún kan ẹ̀wù tíra yìí nìsín a lè kà tán lọ́dún kan tàbá tán ká tíra àdìsí yìí tán nìsín òun tún ní ká mú tíra àdìsí mi tá a tún máa kà sẹ́ni pé kátólí pa di mufti alọ́dún mẹ́wàá bẹ́ẹ̀ ṣe àbí kò ní sọ́ba nìjàmá tí ń túmọ̀ pé àfikà ní sùúrù lẹ́yìn bá àwọn sálàfà àwọn arájọ́ náà sì fi sùúrù kẹ́kọ̀ọ́ ìtumọ̀ ni pé àwọn ìbéèrè tí ò bá tì máa kan bí tí wọ́n kọ́ wa ká tì máa máa lọ bẹ́ẹ̀ pàtàkì jùlọ tó bá tẹ̀yẹ pé àwa sáré ní ìdìbèrè yẹn bóyá tí wọ́n bá jáde kí a lọ lè rí wọn ká béèrè rẹ̀ èyí tó bá jọ máa ń tá a kọ́ òun ni ká béèrè tí ò yé wa níbẹ̀ ká fi rí dèmọ́lẹ̀ kọ́lọ́nkójú sí wa ní àǹfààní ìbéèrè one two three. bisimilahi níbi àdìsí tí a kà nísìn n kò fẹ́ kí àwọn sáà ṣàlẹ̀ fún wa pé tí àkọ́kọ́ tí ẹ kọ́ kà ìzà ṣẹ́rìbà òun ni ó gbé wa ìkejì sọ ìzà wàlágà so ìzà wàlàgà ní kejì sọ so nígbẹ̀yìn tí kẹ́lọ̀ tí ó sọ ṣẹ́ríbà ẹ̀ ló ń sọ fún wa pé wùlàhùnà bíi turọ́b pé bóyá ní àkọ́kọ́ rẹ̀ ní ká fọ́ pẹ̀lú iyẹ̀pẹ̀ ṣé kẹ́límọ̀ tí kejì gbé wá pẹ̀lú wàlàgà tóun náà sọ pé ẹlẹ́kẹjọ ni ti so ìyẹn mo wá fẹ́ béèrè pé báwo ni a ṣe fẹ́ bá ìyẹn lò gangan pẹ̀lú àìyẹn ìkejì yẹn gbàtọ́ sọ lẹ́ǹkan ẹ sọ̀rọ̀ ẹni jífà máa fẹ́ bèrè tí ara wọn sábà mọ̀ láwùjọ wa ni gífà máa fẹ́ bèrè wo ni ó láì tìǹbà àti pé ṣé èdè àyálò nínú yorùbá ni àbí báwo lè jẹ́. Ah, alhamdulilayi rabbil alamin ní ìdáhùn sí bẹ̀rẹ̀ yín hadith abi hurayra ó ní ulahunna bi at-turab àkọ́kọ́ nù ẹ̀ méjèèjì yìí kó ṣe kíni kó hadith abdullahi bin mughaffal ó ní afiruhu thaminata eléyìí ni wọ́n ń pè ní hazfu ma yu'lamu min al-kalam hazfu ma yu'lamu min al-kalam ìtumọ̀ hadithi yìí nẹ́kúnrẹ́rẹ́ ni pé afiruhu al-marrata thaminata wa hadha ma'lumu min al afiruhu al athaminata biturọ pé ìgbà ẹlẹ́ẹ̀kẹjọ o ẹjọ́ jẹ́ pẹ̀lú kíni ẹjọ́ jẹ́ pẹ̀lú yẹpẹ̀ ìbéèrè wọn wá ni pé ní ṣé ẹlẹ́ẹ̀kẹjọ tabani nǹkan ẹlẹ́ẹ̀kẹjọ ìtumọ̀ ẹ̀ ni pé ìtọ́ kẹ́yìn òun ni ẹ̀ẹ́ àfìyẹ̀pẹ̀ sí i àdìsí Abu Hurairah sí ni ula hunna yìí tó jẹ́ kínní tó jẹ́ àkọ́kọ́ náà àdìsí yìí kẹ́ bẹ́ẹ̀ ṣe béèrè lóòótọ́ láfùzù kọ́dà láfùzù mi wá tó ní ukhra hunna bitura pé lóòótọ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ yìí inú àwọn tó gba àdìsí mi náà wá òun náà gbọ́ yé bẹ́ẹ̀ tó ní ukhra hunna bi turab àwọn àfáà wa ṣiṣẹ́ púpọ̀ wọ́n wá wò pé ní lafzu ti ń bẹ́ nu tírà ìmáàmù Muslim yìí ula hunna bi turab pé àkọ́kọ́ ń bẹ̀ ní kó jẹ́ pẹ̀lú yẹ̀pẹ̀ kò sí lafzu tó fẹsẹ̀ rinlẹ̀ tó tó ní gbogbo àwọn yòókù àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni pé wọ́n ní tá a bá tún fún yìí làákà ìwò náà tá ní kó yẹ pé ní ìtọ́jẹ́lẹ̀ kẹjọ àbí ìtọ́jẹ́lẹ̀ keje la ṣẹ̀ṣẹ̀ fi yẹ̀pẹ̀ sí ó fi hàn pé ní àní dúró lórí mẹ́jọ nìyẹn torí pé ní àní fi yẹ̀pẹ̀ yìí lẹ̀ sínú gbá àtún nídìí àti bomi mi ń wá ń dẹ̀ mẹ́sánù ànábì ó sì wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ni yóò tún padà sórí níta wílẹ̀ kan náà pé idha aada al-istinbatu ala an-nassi bi ibtalin aw taksisin fa huwa mardud nípa báyìí ni pé àkọ́kọ́ náà ni a fi yẹ̀pẹ̀ fọ̀ ìtumọ̀ tó sì fi pé mẹ́jọ ni pé bí bàtà sọ yẹ̀pẹ̀ tá a bu sí ìyá sọ̀hún náà dẹ̀ kan ká tó máa wá bu omele wallahu ta'ala a'lam ok ìbéèrè méjìlá Ah, ẹni mo ní jífa ẹ torí pé ok mọ bẹ́ẹ̀ yẹn ṣe ń pè mí bíi but jífa náà ni wa huwa lafzun arabi èdè lárúbáwá ni jífa èdè lárúbáwá ni jífa kẹ lárúbáwá yẹn pè ní gífa bóyá ni òjẹ́ mi ọmọ ní gífa. <laughs> àbí tó fi àwọn kan àbí tó fi tọ́sọ̀ wà ń bẹ tọ́sọ̀ bá sí ń bẹ̀ ní ìdájọ́ ẹ̀ nù sẹ́ríà snap tó bá fi àwọn kan yàn bóyá ó fa àwọn kan sọ́tún yẹn wọ̀ ni àbọ̀ fi fi àwọn kan bóyá ara yẹn tí yóò sásùn bẹ́ẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ ní Islam. ẹ ṣeun ìdáhùn sí ìbéèrè yìí òun ni pé a ti sọ ti ajáfẹnubọgbá bọ̀t wọ́n ní máa ṣe é ṣe ńgbà méjì ò ní jẹ́ igba ni ajáfẹnubọ̀ àbí kó pé ara àyàn ni ajáfẹnunà àbí bẹ̀rẹ̀ yín yẹn pé kí ni ìdájọ́ sẹ̀ríà ń bẹ̀ kátó tiẹ̀ fi mí kún pé ní àbí ajá ọ̀tí ẹ̀ kìí sẹ́nu ló fi bọ̀ yẹn dájá bá fara nù yẹn náà ńkọ́ bóyá fara nù àbí yóò fi nǹkan kan nù àbọ̀fẹsẹ̀ tẹ̀yìn àbí nǹkan kan èyí tó pọ̀ jù nínú àwọn àfa jumhurul ulama èyí tó pọ̀ jù nínú àwọn onímọ̀ òun ni wọ́n ní ńgbà tí sẹ̀ríà islam tá nàbẹ̀ muhammad sallallahu alayhi wa sallam tó ní ìtọ́ ti ń jáde lẹ́nu ajá gẹ́gẹ́ bí àdìsí yìí ẹ̀gbin ni àwọn wa wò pé ní ibo ni tọ́ ti ń wá láti inú ni ẹ rí i pé eh, bíi chemical substance kan ni tọ́ tà ń tu jáde ọ láwọn kankan tí tí ń ṣẹlẹ̀ nínú ni tọ́ wá ni tọ́ tó ń jáde ibẹ̀ làwọn ti wá mọ̀ pé ní ajẹ́ pé gbogbo ti ń jájá ni ọ̀dà wọn wá ní alikẹ́lìbù najisun bi aynihi alikẹ́lìbù najisun bi aynihi pé àṣé ajá completely ẹ̀gbin ni nípa báyìí ni pé púpọ̀ nú àwọn àfáàyàn tí wọ́n fara mọ́ ni pé ní kájìnà sájàsẹ́ torí pé gbogbo ntájà bá fi lè fi ara kan nǹkan kan nú ara rẹ̀ fi bà wá túláàsì ni ká fọ bẹ̀ náà túláàsì ni ká ṣe kínní ká fọ ibẹ̀ náà ẹnu pé ní ǹjẹ́ ó di dandan ká fi yẹ̀pẹ̀ fọ àbí kò di dandan ká fi yẹ̀pẹ̀ fọ ọ̀rọ̀ méjì làwọn àfáà ń bẹ̀ àwọn apá kan wọ́n ní gẹ́gẹ́ bá a ṣe fọ ètò ẹnu ẹ̀ pẹ̀lú ẹ̀pẹ̀ yìí bẹ́ẹ̀ náà ní ká fọ gbò yòókù bọ́ táwọn míì ní gẹ́gẹ́ bó ṣe yé wa lónìí lóde òní pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam nǹkan kan ló nídìí tó fi fi yẹ̀pẹ̀ sí ìyẹn ni pé n ti ń bẹ nù ìtọ̀ ajá eléyìí tó bá pé nítọ́ ajá yìí náà ló débi ẹ̀wúwa ló débi ara wa àjẹ́ pé yẹ̀pẹ̀ àtẹ̀mẹ́jẹ náà láàfọ̀ bọ́tájá bá fara nù wá àbọ̀ òfin kankan tí èsì ìtọ́ ẹnu rẹ̀ eléyìí wọn ló lè má nídìí ká fi yẹ̀pẹ̀ fọ́ bọ́tẹ́lẹ̀ tí ó kó wa kó nu gbogbo wàhálà yìí ni pé ní ká jìnà sí i ọlọ́run ní ká jìnà sí i anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ká jìnà sí i àfi oríṣi mẹ́ta a sì sọ pé kódà oríṣi mẹ́ta yìí náà kọ̀ wá mẹ́ni pé kéèyàn wá sọ ọ́ di tí ọmọ wá tí ọmọ wá fi nura tí wọ́n jọ ma wá ṣe ẹnu bíi tí sẹ̀ríà lóhùn yóò ń dá ma ibẹ̀ náà ni kí kò jẹ́ kọ́ ma wallahu ta'ala a'lam. alhamdulillah ẹ wọ́n ní ẹlẹ́dẹ̀ nǹkan torí wọ́n jọra wọn gẹ́gẹ́ bí anabi wa muhammad sallallahu alayhi wa sallam bó ṣe fi wá pé ẹ̀gbin ni ajá kọ́dà nù alukur'an alkarim lọ́lọ́run ti dìklẹ́ àpẹ́gbìn lẹ́lẹ́dẹ́ awlahmu khinzirin fa innahu rijisun ọlọ́run lẹ́gbìn ní ẹlẹ́dẹ́ nípa báyìí gbogbo ntọ́lọ́n bá ti pè lẹ́gbìn gbogbo ibi tó bá fẹnu bà ká mọ̀ pé nǹkan náà dẹ̀gbìn àmọ́ ǹjẹ́ ká fọ́ lẹ́ẹ̀mejì áà kálíbù là nàbì wí sallallahu alaihi wasallam ajá là nàbì wí bọ́bá nídìí ká ẹlẹ́dẹ̀ ntẹ́lẹ́dẹ̀ bá fẹnu bà lẹ́ẹ̀mejì ànàbì ọ̀sálàyé ni pé bí tẹ́lẹ̀dẹ̀ bá tẹnubọ̀ àbí nǹkan kẹ ẹgbin lòun náà tó rẹ́gbin Al-Qur'anul Karim mọ̀ pé àmọ́ bí ìgbà tá a fọ gbogbo nǹkan ẹgbin yòókù ẹ̀kan láfọ́ tó fi mọ́ ni ẹ̀ẹ̀mejì láfọ́ tó fi mọ́ ni ẹ̀ẹ̀mẹ́ta ni bí ìdájọ́ ti ṣe rí nìyẹn ajá ni tún láàsì káfọ́ lẹ́ẹ̀mejì kọ́dà káfi yẹpẹ̀ sí pẹ̀lú. ìgbà tí ẹni tí mùsùlùmí ti ẹnu bọ omi wa nígbà omi tó sẹ́kù alẹ́ fi sàràlá ìjọ omi tó sẹ́kùn yẹn gan sáà lè mú nígbà tí èsì ẹ̀gbin aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé tí ajá tó bá lọ mú ẹran ní inú oko ìjọ a máa fi yìkọ̀ fẹ́ràn òun náà kú wọn tó bá mú ẹran nínú oko bí wọn àdídọ̀gbẹ́ yẹn ìjọ a máa fi yìkọ̀ fẹ́ràn òun náà. ìbéèrè yín alákọ̀ọ́kọ́ kí ni ológbò ẹ̀ pé gẹ́gẹ́ bá a ṣe wí anagba muhammad sọ àdìsí tí mo kà fún wa lẹ́ẹ̀kan yẹn àdìsí yẹn gùn díẹ̀ àdìsí àbí kọ́tàdà ni radiyallahu ta'ala anu. Abu kọ́tàdà ń tó ṣẹlẹ̀ gan-an ni àbú kọ́tàdà ń sàlùwàlá lọ́wọ́ ológbò wa ń kọjá lọ ọ wá rí i pé ajá ológbò yìí ó nídìí omi òǹgbẹ́ǹgbẹ́ àbú kọ́tàdà wa dẹ ìgbàlùwàlá rẹ̀ wa dẹ ológbò yìí sì mú mi ó sì yó tán ń lọ ọba tó ń sàlùwàlá ọmọ àbú kọ́tàdà obìnrin tó wá wa ń tòsí wa ń sè mọ̀ pé ah ológbòlẹ̀ tó ń pẹ́lẹ́ tó báyìí lẹ̀ tó ń dẹ omi fún mi tẹ́yìn ó fi sàlùwàlà ó ní à sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul ó ní mo gbọ́ ta nabi sọ pé innaha laysat bi najisin innaha laysat bi najisin pé ológbò yìí sẹ̀gbìn innaha mina tawafina alaykum wa tawafat. but ìbéèrè tẹ wá béèrè ni pé ǹjẹ́ yẹn lè mú kì í ṣe gbogbo ohun tí sẹ́rí àbágbà wá láàyè pé ká lò ká fi sàlùwàlà ká lò ká fi wẹ̀ òun la lè mú omi mi ń bẹ tẹ́ ẹ lè fi wẹ̀ tẹ́ ẹ lè mú àbẹ̀kọ́ ni pé ká má gbọ́ yí lọ bíi pé eléyìí tó bá rí i pé ní mímú rẹ̀ ọkàn rẹ̀ ọ̀kọ́ ó sì rí i pé ó lè fa burú fún ọ ní àárẹ̀ kò sí láì fi kéèyàn mú àmọ́ bọ́kàn yẹn bá kọ́ àbí yẹn gbọ́ kíkan pé bólógbò bá mu mi tí yẹn bá bà mú ku rẹ̀ àwọn àtibáwọ̀ àwọn onímọ̀ọ́sẹ̀gùn ìgbàlódé wọn ní mọ̀ọ́sẹ̀ nǹkan kan ṣẹ̀rí òpin òmu o kéèyàn má gbọ́ yé débi pé ní ńgbà ṣẹ̀rí àti ní kèé sẹ̀gbin kèé sẹ̀gbin ìtumọ̀ rẹ̀ ní pé ní o lè lò ó fi sàlùwàlá èèyàn lè lò ó lè fi ṣe ìmọ̀ra gbogbo ntọ́jẹ́ mọ́pẹ́ ẹ̀sìn àmọ́ kì í ṣe pé túláàsì gbogbo ntí sẹ̀rí ayọ̀ǹda pé káfi sàlùwàlá òun ló di túláàsì ká mu so bí o ti jẹ́ nìyẹn. aha ok fakulu mimma amsakna aleikum kùránì yọ̀ǹda fún wa pé bí ajá ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀ka ajá tá a ṣe kíni ajá tá a kọ́ lẹ́kọ̀ọ́ mu'allama ni kùránì pè kì í sajá tí ò lẹ́kọ̀ọ́ ni mo sọ lẹ́ẹ̀kan ehoro daji dajì lèyàn wà bá ní òní sẹ̀rí àkútì ní ajá ọdẹ òun yọ̀ǹda rẹ̀ but ìbéèrè tí ni pé bí ajá tí a ti kọ́ lẹ́kọ̀ọ́ yìí tá a ṣe bisimilayi tó wá kí nǹkan kan mọ́lẹ̀ ó ṣeéṣe kó dá lọ́gbẹ́ ó ṣeéṣe kó ṣe kí ni kó dá lọ́gbẹ́ ìgbà míì ó lè má jẹ ẹnu ni ó fi mú ẹtigẹ́tì bọ́bá yìí pé nǹkan kan ló fi mú ló fi dá lọ́gbẹ́ ni àbí ó tiẹ̀ wá fi ẹnu ẹnu rẹ̀ ló fi kàn án qiyasan lórí níta nabi wa muhammad sallallahu alaihi wa sallam wí ipe bájá bá ti tẹnu bọ nǹkan nǹkan yẹn ti dẹ̀gbin àwọn àfààní kọ́dà bó ìṣẹ̀rí ayọ̀ǹda pé ká jẹrú nǹkan yẹn náà tún láàsì ká fọ̀ ọ̀hún náà tún láàsì ká fọ̀ kó tó di pa jẹun náà torí pé ní ìdájọ́ kan náà ní níta nabi fẹ́ kọ́ mọ́ bá wa nù àrùn bàbá jẹrú nǹkan báyìí ó lè ti bẹ̀ bá wa náà ni pé níta àwọn àfàà sọ ni pé ní ọlọ́run yọ̀ǹda pé ká jẹrú ẹran bẹ́ẹ̀ àmọ́ ìwọ̀n wá pé ká má ká ẹran bẹ́ẹ̀ náà wallahu ta'ala a'lam. jazakumullah khair asaru kan mo fẹ́ béèrè tó nípa sí pẹ̀lú rọwì hadith yẹn yẹn abu rera ọlọlá àní mo ní asaru kan mo fẹ́ béèrè pẹ̀lú hadith abu rera a gbọ́ pé abu rera òun máa ń fọ tiẹ̀ ni ẹ̀ẹ̀mẹ́ta pẹ̀lú asaru yẹn pẹ̀lú èyí tí ó gbà wá bò ní ẹsẹ fẹ́ bá wa yanjú ẹ. Ah, ẹ ṣeun ah, gẹ́gẹ́ bí ohun tí ẹ béèrè lóòótọ́ bẹ́ẹ̀ ni lóòótọ́ ah, Abu Huraira ló gba hadithi wa àmọ́ kìí sóhun nìkan ló gbà wa Abdullahi bin Mughaffal gẹ́gẹ́ bá a ṣe kà á lónìí Abu Abdullahi bin Mughaffal náà gba hadithi wa àwọn alimami Abu Hanifa wa atba'uhu rahimahumullahu ta'ala àwọn làwọn wá rí nbì kan pé ní Abu Huraira ajá tẹnubọ igba níjọ́ kan tó pẹ́ mẹ́ta péré ló sì fọ́ àwọn tó gba rìwáyà yìí wá látọ̀dọ̀ Abu Hurairah látọ̀dọ̀ asaru yìí wọ́n kéré sáwọn tí wọ́n gba hadith yìí wá látọ̀dọ̀ Abu Hurairah àwọn tó pọ̀ jù nínú àwọn ashabu Abi Hurairah wọ́n ní táwọn rí tí Abu Hurairah máa ṣe o ọba hadith yìí mu bájábá tẹnubọ gbá rẹ àdúgbò ẹlòmíì tó bá rí i máa kọ́ àwọn pé káwọn ọ̀fọ̀ lẹ́ẹ̀méje àkọ́kọ́ náà nàjẹ́ bí béèrè tó béèrè ni pé láti yanjú ẹ̀ ni pé àkọ́kọ́ ní táwọn afáàfin yanjú ẹ̀ ni pé àwọn tí wọ́n gba hadith wá látọ̀dọ̀ Abu Hurairah wọ́n pọ̀ ló ń kà wọ́n sì mú ká ìgbà àwọn tó gba pé Abu Hurairah máa fọ lẹ́ẹ̀mẹ́ta lọ ẹni nìyẹn. ẹ̀kejì ni pé wọ́n ń pe kíní kan nínú qaida sharia pé al-ibratu bima rawa la bima ra'a al-ibratu bima rawa la bima ra'a pé bẹ́yẹn bá tiẹ̀ wá ó ṣeé ṣe ń gbà míì kéèyàn gba hadith anabi muhammad sallallahu alaihi wa ima wa bẹ́ẹ̀ nínú ulumul hadith àwọn afáàn báàbù kan ní báàbù man hafidha alhaditha wa nasi báàbù man hafidha alhaditha wa nasi pé ó ti gba hadithi yìí wá ń gbà kan rí but lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún òun náà gbàgbé content hadithi yìí ń gbọ́ pé ìyàn lòun náà wọ́n ṣẹ̀ṣẹ̀ wá tají ni pé ah, ntẹ́ máa ń sè yí ẹ ti gba hadithi kan wá táwa ti kọ́ kalẹ̀ láti bí ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn irú àwọn báyìí òun náà wá ṣẹ̀ṣẹ̀ wá tají yọ̀ padà síbi hadithi yẹn ni wọ́n fi gbé kọ́ ìdá sẹ̀rí àkàlẹ̀ pé kódà bá a bá rí i pé ẹni tó gba hadithi wa ọ wá ṣe nǹkan kan gbà kan tó yàtọ̀ fún hadithi tó gbà wá ó ṣeé ṣe kó ipò gbàgbé torí pé al-ibratu bima rawa la bima ra'a na'am wallahu a'lam. assalamu alaikum warahmatullahi ìbéèrè tèmi nípa tí ajá bá tẹnu bọ omi tí ànábì àwọn mọ́sálásí ní kí á da omi yókù tó bá jẹ́ pé bí olú mọ́sálásí ìyá wa dààmú omi síbẹ̀ mọ́sálásí ìṣẹ́ lápèjúwe àwa dáàmú omi síbẹ̀ sọ ajá wa ń lọ wá àtẹnubọ̀ irú omi yẹn báwo la ti fẹ́ ṣe. ìtumọ̀ ẹni pé ẹ ń sọ pé omi tó pọ̀ àbí àti àti dáhùn eléyìí ń jẹjọ. ipe idha balaga al-ma'u kullatayni lam yahmil ẹ rí i pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam dikọ̀ máa ń bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ rẹ̀ nígbà tá anabi fẹ́ sọ àdìsí wa tòní ó ní fi ìnáyí ahadikum ìtumọ̀ ẹ̀ pé kọ̀ńténà tó máa ń wà bá làdíìsì tiwa tó ní wí but omi tó bá pọ̀ òun la sọ ń jẹjọ omi tó bá pọ̀ kí ni tá a sọ ń jẹjọ tá a bá ni omi tó bá pọ̀ tó bá fi di pé ní ẹ̀gbin tó kó sínú rẹ̀ ó ti parẹ́ àárí orí pa ẹ̀gbin yìí mọ́ ṣẹ̀ríà Islam yọ̀ǹda fún wa pé ká ṣe kí ni ká lóru omi báyìí so nípa báyìí tómi bá pọ̀ irú adáàmú mi ni àbá pọnmi sínú bíríkà ńláńlá kan ni eléyìí tí àbá ti rórí pa á ẹ̀gbin nínú omi yìí sẹ̀ríà islam yọ̀ǹda fún wa pé ká lò wallahu ta'ala a'lam. Um, salamu alaykum warahmatullahi wabarakatuh. Ah, nígbà tẹ́ ń sọ̀rọ̀ àwọn ìyọ̀ǹda tí islam fún wa nípa ìgbà tẹ́ ń sọ̀rọ̀ pa àwọn ìyọ̀ǹda tí islam fún wa nípa ń gbé ka ajá nínú um, gba ọtẹ mention oníkan tó yẹ pé ó kọ́ mọ̀ láwùjọ wa lẹ́ni tí ó dẹ̀ sí lára ẹ̀ ìyẹn ni pé kéèyàn máa fajá ṣọ́lé àbí báwọn ọlọ́pàá ṣe máa ń lo ajá bóyá ní airport ẹ̀ ní ìwẹ̀ tó fi ń ṣèwádìí nǹkan kan bẹ́yẹn kí ni ìdájọ́ Islam lórí ilé ṣó ìgbàláyè wà fún àbí kò sí ìgbàláyè fún. Uh, ìbéèrè wọn ó clear ká má tún lórí pẹ̀tẹ̀ ẹ ní ìdáhùn sí ìbéèrè náà hadith anabu muhammad sallallahu alaihi wa sallam àti ká fúnra wa pé oríṣi ajá mẹ́ta ni ṣẹ̀ríà fàyè gbà wá ajá ọdẹ ajá tá a fi ń ṣọ́ ẹranko àtajá tá a fi ń ṣọ́ oko wa kalbu kalbu saidin aw kalbu zar'in aw kalbu mashiyatin naam ìbéèrè tí wọ́n wá béèrè ni pé láyé òde òní tá a wà yìí àwọn erékọ́ náà kan bẹ tọ́pọ̀ láwọn ẹ̀mí ń lo ajá tí ó sì sínú mẹ́tẹ̀ẹ̀ta tá a dà kọ́ yìí òun ni pé ṣíṣẹ̀rí àgbà wa láyè ká máa fajá sọ́lé ṣíṣẹ̀rí àsìlámù gbà wa láyè ká máa fi ajá sọ ilé. al-imam ibn abi al-qayrawani al-imam ibn abi al-qayrawani òun ló ṣe tíra tá à ń pè ní kitabu risala kitabu arisala nínú tíra tó popular jù especially ní nàìjíríà ń bì nípa ọ̀rọ̀ fíkìrì alimami ibn abi zayd al-Qayrawani irú béèrè tẹ béèrè yìí ó ṣẹlẹ̀ nígbà ayé alimami ibn abi zayd ìpè inú mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí ń bẹ̀ pé ní káfí ajá sọlé imam ibn abi wa ni tá a bá ronú sí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí sẹ̀rí àgbàgbà wa láyé yìí nǹkan kan jẹ́ common factor láàrin mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ kí gbogbo wọn jọra wọn especially kálíbù máa ṣíyá tẹ́ni. wakalibu sáré ajá afin a fi ń ṣọ́ oko àtajá tá a fi ń ṣọ́ àwọn ẹranko wa ńgbà téèyàn bá sì nídìí àti fi ajá ṣọ́ ẹran tí ò nídìí àti fajá ṣọ́ oko tó yẹ pé gbogbo àtẹran tí àtòkò tí ẹ̀ tó fẹ́ ṣọ́ inú ilé rẹ̀ lọ́wọ́ Ibn Abi Zaid ni irú ẹni báyìí náà lẹ́tọ̀ọ́ hadith anabi lòun náà lò láti fi ajá ṣọ́ ilé torí pé ní alimami Ibn Abi Zaid ìtàn yẹn pọ̀ ní ilẹ̀ Morocco ní ibn abi zaidi gbẹ́ngbà yẹn wakana yaskunu fi atrofil madina ẹnu odi ìlú ní ibn abi zaidi gbé àwọn olè máa wá dà wọn láàmú púpọ̀ ńgbà yẹn ní ibn abi zaidi wá ṣe fatiwa pé ní tọ́ba pé ní láti protect ilé ni tá a sì rí ipájá wúlò bẹ́ẹ̀ látara kalbu mashiyatin wa kalbu zar'i ibn abi zaidi ní bẹ́ẹ̀ bá ní ntọ́fẹ́ sọ́nlé náà ọlẹ́tọ̀ kó lóru ajabai àmọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfa wọn ò faramọ́ ráyò ibn abi zaidi so nípa báyìí ni pé kí ni sọmárì tá a fúnra wa ni pé pé ní tọ́ba di bọ̀rúra téèyàn ò rí mẹ́ǹsì míì láti sọ́lé wájà oríṣiríṣi ọ̀nà ní bẹ́ẹ̀ èèyàn lè gbọ́dẹ ọba ìpò nídìí ọdẹ ó lè ṣe nǹkan míì àmọ́ tọ́ba di bọ̀rúra pé ta'ala ráyò. alimami ibn abi zayd nínú àwọn aṣáájú wa tá à ń tẹ̀lé nínú ẹ̀sìn òun ibn abi zayd al-Qayrawani insha allah kò ní kò ní láì fi wallahu ta'ala a'lam. ìbéèrè tèmi ni pé gẹ́gẹ́ bí a ṣe ń sọ ni pé à ń sọ nípa igbá what of.